ní báyìí ẹ subscribe sórí Yusuf Online TV kí ẹ̀yin máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò tá a fi síbẹ̀ lónìí ọ̀rọ̀ ẹ mi like kí ẹ sì subscribe ẹ mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò yìí ṣe pẹ́ mi bẹ́ẹ̀ kẹ́ ti sí. النبي صلى الله عليه وسلم النبي محمد صلى الله عليه وسلم níjọ́ tí àwọn tó lọ habasha. níjọ́ tí àwọn tí wọ́n lọ habasha. níjọ́ tí wọ́n padà. tí wọ́n padà wálé. ọjọ́ yẹn òun náà ni wọ́n ṣe Khaybar. ọjọ́ yẹn náà ni wọ́n ṣe Khaybar. ànábì wa ní ànábì wa muhammad sallallahu alayhi wa sallam wa ń sọ wípé ayul amrayni afrah ọ̀rọ̀ wo nínú méjèèjì ni dùnnú mi yóò gbà gòkè ju ti tẹ́lẹ̀ lọ ṣé bí jáfàrù bó ṣe dé padà yìí ni tó lọ tó jẹjà tó padà wá bẹ́ẹ̀ ni ànábì wa muhammad àmbìfàtì khaybar àbí torí khaybar tí wọ́n ṣì èwo ni mo fẹ́ dunú sí babaláyé gé ni wọ́n wọlẹ̀ wọ́n wo wájú wọ́n wẹ̀yìn wọ́n wo khalifa bí wọ́n ṣe jòkó wọ́n rántí àná bàbá ọláwọ̀mí tí ń jẹ́ ọ̀rẹ́ wọn tí ń jẹ́ classmate wọn wọ́n wá wò pé ọmọ rẹ̀ lọ́lọ́run tún dá lọ́lá báyìí wọ́n wá wo gbogbo ẹ̀yin jẹ́mọ́ wá láti orílẹ̀ wípé ilé tóun kò bí ọmọ àlè rí bàbá wa ní èwo ni káwọn dúpẹ́ fọlọ́run lórí ẹ̀ ṣé ti ọ̀rẹ́ àwọn tó rẹ́yìn fílẹ̀ ni àbọ̀mọ tó ń ríṣẹ́ dáadáa ṣe lọ. àbí àwọn náà tọ́lọ́wọ́n ọba ò ní ó tán tán tí wọ́n á tún pàdé yín tẹ́yìn náà sọ pé ẹ padà sílé yín àná wá mẹ́ni èní wá ń túmọ̀ tọ̀la náà adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́n kó sí àlékún kẹ́ àlékún gẹ̀ fún mọ̀lánà sheikh adam àtọ́mọ kéwúre sheikh almarhum sa'id ibrahim ọláwọ̀mí kọ́lọ́n kó bá a kẹ́ ogun wọn papọ̀ bisimilahi kulwala. ìdùnnú ni gbogbo tí ń jáde ayọ̀ ni ìdùnnú ni babaláyege ni òdiwọ̀n ìgbà tá a ṣe ń wà tá a lè ṣe alhamdulillah àmọ́ pọ́lọ́ ń fẹ́ràn wa ni torí ọjọ́ tẹnu bá ti pàdé tí ò lọ òkè tí ò lọlẹ̀ mọ́ alhamdulillah ò ṣeé ṣe mọ́ ẹjọ́ tó sọ pé alhamdulillah masha allahu la quwwata illa billah. àwọn ẹlẹ́sìn wa eh, apá kejì. àwọn ẹlẹ́sìn apá kejì. wọ́n máa ń fi nǹkan kan wọ́n máa ń kọ lórin. wọ́n máa ń kọ orin wọ́n máa ń kọ nǹkan kan lórin. tí a lè mú ìtìbáṣù díẹ̀ ń bẹ̀. tí a lè tanná díẹ̀ lára rẹ̀ táwa náà tá fi ṣọgbọ́n. ọ eruku ilẹ̀. eruku ilẹ̀. kò lè yìn ẹ́ lógo. eru erùpẹ̀ ilẹ̀ ò lè yìn ọlọ́run lógo. ta ni ó yìn lógo. ta ni ó yìn ọlọ́run lógo. àfàlàyé. àyàfàlàyé. Allah. aba ọpẹta ń dá. ń wà láyé ni. lórí wà wà ni. èèyàn ṣe alhamdulilayi. èèyàn ṣe alhamdulilayi. tòró wà láyé ó wà láyé tòró wà ni. bí o bá sí mọ́. bẹ́mi yẹn bá ti lọ kúrò nínú ara ẹnu ò lè gbé mọ́ kò lè rí gbólóhùn alhamdulillah ṣe mọ́. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó bá ti kú. bẹ́ẹ̀ ni gbogbo èèyàn tó bá ti kú. yóò dá alhamdulillah dúró. yóò dá alhamdulillah dúró òun ò lè ṣe mọ́ àwọn èèyàn ni wọ́n máa ṣe lẹ́yìn rẹ̀. tí ò bá sí èèyàn mọ́. bí ò bá sí èèyàn mọ́ kò sẹ́ni tó lè ṣe alhamdulilayi mọ́. àmọ́ kúránì fi yé wa pé òun máa ṣe fúnra òun. àmọ́ Kùránì fi yé wa ń pé ọlọ́run fúnra rẹ̀ yóò máa ṣe fúnra òun. ó gbọ́ mi. ààrẹ̀kùnmọ̀lá fi ẹni lẹ̀ ó sì fi yé wa ń pé wọ́n máa ṣe fúnra òun. ó máa pèjúwe wá lóríṣiríṣi. ó máa pèjúwe wá lóríṣiríṣi. al nínú àkọ́kọ́ náà ni Fatiha. ni. súra alákọ̀ọ́kọ́ nínú alkùrán tọ́lọ́ wọn bá fi ṣí ilẹ̀kùn alkùrán alhamdulillah ọ̀rẹ́ ni alhamdulillahi rabbil alamin ọ̀rọ̀ ọba náà ló kọ́kọ́ ṣe nǹkan rẹ̀ ó ti dúpẹ́ fún ara rẹ̀ ni limanil mulku liyawm lillahil wahidil qahhar bẹ́ẹ̀ láwàá rí bẹ́ẹ̀ Fatiha bẹ̀rẹ̀. Fatiha bẹ̀rẹ̀. Tàbá fẹ́ dal Kùránì tàbá dal Kùránì sí méjì. Tàbá dal Kùránì méjì sí méjì gbọ̀n. Ó tún ṣe alhamdulilayi. Ó tún ṣe alhamdulilayi bẹ́ẹ̀. Ìyẹn ni Súratul Kaf. Òun náà ni Súratul Kaf. Toro lo dal Kùránì sí méjì. Toro ń lo dal Kùránì sí méjì. Alhamdulilayi allazi anzala walam yaj'al lahu 'iwaja ibi alhamdulillah yẹn ló fi bẹ̀rẹ̀ súrà. òun ló tún fi bẹ̀rẹ̀ súrà yẹn òun náà ní pé tẹ ẹ bá ti bẹ̀rẹ̀ ọpẹ́ ni kẹ fi sáárín. àmọ́ láàrin fálíyà tàlátọ́f. níbi fálíyà tàlátọ́f. ibẹ̀ la alukur'an ti pín sí. ibẹ̀ ni àárín méjì alukur'an. so a ti bẹ̀rẹ̀. a ti bẹ̀rẹ̀. àtàárín. àtàárín. ọpẹ́ náà ló dá. ọpẹ́ náà ló dá. bẹ́ẹ̀ni kankan ò ṣe é mọ́. bẹ́ẹ̀ni kankan ò tiẹ̀ wá lóhùn ò ṣe é mọ́. òun fúnra ara òun òun ń ṣe. òun fúnra ara òun òun ń ṣe. bẹ́ẹ̀yìn èèyàn bá sọ pé ẹ̀ ṣe mọ́. òun ọlọ́run fúnra òun òun dúpẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ pé sẹ́mi ah, náà mo dán tó báyìí. wa in min shay'in illa yusabbihu bihamdihim. ولكن لا تفقهون تسبيحهم àwa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn aláìjẹ́ ni a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run a lọ́dọ̀ ọlọ́run a lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ wa tọ́pẹ́ ó ṣe dédé ọpẹ́ fún yín babaláyé láwọn dúpẹ́ fọ́lọ́run fún yín èmi náà dúpẹ́ fúnra lọ́dọ̀ ọlọ́run fúnra babaláyé láwọn náà tó bára àwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ẹ tún wá bá mi dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run babaláyé tún ní ká tún wá bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run rán á bá mi dúpẹ́ lè lórí. torí wọn ẹ tún wá bá bàbá aláyege dúpẹ́ fọlọ́run rèé bàbá aláwọn mẹyì wọn mẹrírì ọpẹ́ fọlọ́run táwọn ń ṣe ọlọ́run tún wá darí àwọn èèyàn tí àwọn kan tún máa bá wọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ni bàbá sọ pé èwo làwọn fẹ́ dúpẹ́ lórí ẹ̀ èwo làwọn fẹ́ máa dunnú lórí ẹ̀ ọlọ́run ò sà wọn láwọn nìkan. alhamdulillah. èèyàn ò lè nírú yín báyìí. bàbá aláìgé lèyìn ò lè nírú yín báyìí. kó tún máa wòye pé ẹnìkan. kó tún máa wá wòye pé ẹnìkan. àbó àbó ń wíwí kúwì. àbí ń wíwí kúwì kan àbí ń sọ ọkọkúsọ kan ẹ̀yìn yìí táwọn míì ó dí gbogbo kòtò yìí hù. Ah. irú yín ò ní wù lọ́dọ̀ alábòsí láyà náà lo ahadi agbọ́ọ̀lìmì so láti ọ̀dọ̀ látọ̀dọ̀ khalifa bàbá lórílẹ̀ ah, àti ah. bàbá tamala àti bàbá lọ́yàn lọ bẹ́ àti secretary àti eh, eh, kúràmọ́ ṣáírù dárìl ìsáàd wàlìṣáàd wàlìṣáàd gbogbo yín àti ọfi dọ́dọ̀ ibnu ridọ wọn náà ṣe taná ń ṣe taná nu hajj ilé kí o lè wà lẹ́ni òsínlẹ̀ àná àhájí. òní kan darúkọ òun. àmọ́ inú ẹ̀ ń dùn. àmọ́ inú rẹ̀ ń dùn lára pé àṣé bàbá mi bàbá lágége náà lọ́lọ́run bá tún ń dùn nú báyìí tí ń dúpẹ́ fúnra ara rẹ̀ táwọn èèyàn tún wá ń bá dúpẹ́ kéèyàn wá sọ pé ẹsẹ̀ ń dá níbí kò yẹ kó kò yẹ kó jọ wá lójú. irú ẹ̀ kò yẹ kó jọ wá lójú. kò yẹ kó jọ wá lójú. ìdí tí òfin ní jọ wá lójú pọ̀. ìdí tí òfin ní jọ wá lójú pọ̀. ẹni bá nírú ẹni. ẹni bá nírú ẹni ní mọyì ẹni. ní mọyì ẹni. béèyàn ò nírú ẹni. béèyàn bá nírú ẹni. kò ní mọyì ẹni. kò ní mọyì ẹni. ẹ fi ẹ fà àwọn yẹn lẹ̀ wípé wọ́n ń sọ̀rọ̀. ẹ fà àwọn yẹn lẹ̀ ipe wọ́n ń sọ̀rọ̀ nábúhùlì kìláàbì wọ́n àṣíwájú sananírì yáà bá dẹ̀ fẹ́ mọ́kò tó bá fẹ́ máa ju lu ajá tó ń gbó bẹ́ẹ̀ bá fẹ́ lu òkò máa já tó ń gbó lọ́wọ́ gbogbo gbogbo ajá tó bá ti gbó ló fẹ́ tó jẹ́ pé gbogbo ajá tó ń rí ló fẹ́ máa lẹ̀ lóko tó bá gbó ló fẹ́ máa lẹ̀ lóko ìṣesí ajá ò lè ṣèṣe kó má gbó. ajá ò lè ṣe kó má gbó. ṣé gbogbo ajá tó bá ń gbó ló fẹ́ máa lẹ̀ lóko. ṣé gbogbo ajá tó bá ń gbó lè fẹ́ máa lẹ̀ lóko wálé jùlúnù fúnúnù nìyẹn. òkó òkó wà á di góòlù. òkó di góòlù. àlùmọ́sí kẹ́kì. قول من الذهب bílà gbogbo òkò gbogbo òkò ni ó di góòlù òkò wa di góòlù nígbà tó bá tẹ́lẹ̀ torí ajá ò yé gbó láàárọ̀ lọ́sàn lálẹ́ bàbá iláyédé láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah ọpẹ́ yẹn náà ló ń ya alhamdulillah alhamdulillah rabbil alamin ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan tó ṣòro bí orin kéwú kò sí nǹkan tó ṣòro bí orin kéwú àbí báwo náà ti wí. bẹ́ẹ̀ ṣe sin ìjọ téèyàn máa sin. iṣẹ́ ńlá orin kéwú. iṣẹ́ ńlá lórin kéwú. lọ́dún mi èmi ò mọ orin kọ. bàbá láyé gbé. mi ò mọ wákà á dá. bàbá làwọn ò mọ wákà á dá. mi ò mọ orin kọ mi ò mọ àṣọ. àbára igi náà ọmọ wákàdá. mi ò sì mọ orin kọ. <laughs> kọrin mọ́ àfáà tó kọrin ẹ̀. àfáà wa ṣáírù daril irshad wal isad àfáà mustapha yakub. àwọn tí wọ́n ń tẹ wíwú tí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ mọ iye ara yín. àwọn tí wọ́n ń wo òye sọ̀rọ̀ tẹ́ ń sọ ẹ̀yin lẹ mọ iye kán múrú ẹ̀ wá. kán múrú rẹ̀ wá. oró kan oró kan lọ́dọ̀ wọn. lọ́dọ̀ wọn. irun tá a fà tí wọ́n lò yìí nísìn àti rọ̀wíyù àti kọ́fíà àti báàrí ikhtiyarul alfaz ad alhiyada almawdu'iyya tahlilu shir kan wá ṣe torí inú. torí o ti ẹ̀ o ṣe. kò sí. torí gbogbo ẹ̀ làwa máa ń wò bàbá láwọn òkọrin mẹ́ni àmọ́ wọ́n fi orin kíkọ lẹ̀ wọ́n wá lọ bí tahlilu shem téèyàn bá wo bá fa ṣe ń ka orin yẹn bàbá ń fi etí tẹ̀lé alfazu kọ̀ọ̀kan àti bí ti ń parí. bẹ́ẹ̀ náà mo ní pé ẹ̀ ń dá wákà náà bẹ́ẹ̀. màá wá ní ẹ̀ ń dá wákà náà wákà tẹ́ ń dá ó kọ́fíà ó dẹ̀ tún ní ọ̀rọ̀ wíyù àtàná ni mo sọ pé wọn lè débi kán má dá wákà. wọ́n wá dá wákà yẹn. wọ́n wá dá wákà náà. ìkan òjò kan. ìkan òjò kan ó sì ń bá làákàyè mu ó dẹ̀ tún túmọ̀ àdúrà. tí wọ́n bá fi yín sórí wípé ó yá wákà yìí kẹ máa bẹ bá ń da látàárọ̀. tẹ fẹ́ bẹ̀rẹ̀ sí dá wákà látàárọ̀. <laughs> tílẹ̀ ó fi ṣú. tílẹ̀ ó fi ṣú. ẹ ní ẹ ní sinmi. ẹ ní fi kan pè kan yóò sì máa lọ lórí agbẹ́rin ni. yóò sì nítumọ̀. yóò sì nítumọ̀. so a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. bàbá láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ tẹ wá sọ. So, wípé mo dada kọ ti sáyìn ẹ̀. mo sáyìn mo kọ. <laughs> ẹ kọ náà ni bàbá ní tọ orin so ọlọ́run kó ọlọ́run kó jẹ́ kí irú ẹ̀ pọ̀. ọlọ́run kó jẹ́ irú pọ̀. nínú yín. nínú yín. nínú àwọn ọmọ kéwú. nínú àwọn ọmọ kéwú. nínú àwọn ọmọ kéwú náà ni. nínú àwọn ọmọ kéwú. ọlọ́run jẹ́ kíru ẹ̀ pọ̀. ọlọ́run jẹ́ kíru ẹ̀ pọ̀. ìdí èyí fi ní kò ní yẹ wá. kò ní yẹ wá. kò sì ní dáa. kò sì ní dáa tó. téèyàn bá ní nǹkan ẹyọ kan ṣo. téèyàn bá ní nǹkan ẹyọ kan ṣo. nǹkan ẹyọ kan ṣo. nǹkan ẹyọ kan ṣo. ló ní. ó sì láǹfààní kó ní kó pọ̀. ó sì láǹfààní kó ní kó pọ̀. ó wà lẹ́yọ ó wà lẹ́yọ ṣo. Wow kò fóun náà níyì. kò fóun náà níyì. àfi kó pọ̀. àfi kó pọ̀. èwo ló fẹ́ nawọ́ mú lé èwo ló fẹ́ nawọ́ mú ní. kó mu. kó mu. èyí tó fẹ́ nawọ́ mú lọ́la. èyí tó fẹ́ nawọ́ mú lọ́la kó mu. èyí tó fẹ́ nawọ́ mú lọ́tùnla. èyí tó fẹ́ mú lọ́tùnla kó mu bẹ́ẹ̀ ṣe ń dá wákà yẹn. bẹ́ẹ̀ ṣe ń dá wákà ni. bẹ́ẹ̀ náà ni mo tàn mọ́ ìpá àwọn olórin lárúbáwá pọ̀. bẹ́ẹ̀ náà làwọn olórin lárúbáwá pọ̀. nínú wọn. bẹ́ẹ̀ ni àwa náà ní kan nínú àwọn ọmọ tó ń ṣe dípúlọ́mà dárú olùṣáàdì wọlé ṣáàdì náà ló ti wá kọ̀rọ̀dọ́wí òun rèé ó mọrin kọ dáadáa ó wà lọ́dọ̀ wa. so Uh, alhamdulillah bàbá láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bàbá láwọn dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. kàwa ẹ bá mi ṣe fatia. bàbá láyé gbé wọn ní ká bá wọn ṣe fatia. fatia yẹn. fatia ni. wọ́n wọ́n máa rí pé suratul fatiha. òun ni wọ́n máa ń pè ní suratul fatiha. wọ́n á tún pè ní suratul hamd. wọ́n á tún pè ní suratul hamd. Suratul Hamdi yẹn mo á fẹ́ lò. Suratul Hamdi ẹ̀ka yẹn ni bàbá náà fẹ́ lò. Ó ní pé gbogbo ọpẹ́ tọlọ́run ló ń ṣe gbogbo ọpẹ́ tá a fẹ́ dá. Gbogbo ọpẹ́ tá fẹ́ dá. Èyí tí ẹ bá mi dá. Èyí tí ẹ bá bàbá dá. Èyí tèmi náà dá. Èyí tí bàbá náà dá fúnra wọn èyí tẹ́ dá fúnra yín. èyí tẹ́yin náà dá fúnra yín. èyí tèmi náà dá fún yín. èyí tí bàbá náà dá fún yín. Suratul Hamdi ló gbé gbogbo ẹ̀. Suratul Hamdi yìí ó gbé gbogbo ẹ̀. Tàbá ṣe Suratul Fatiha kan. Tàbá ṣe Suratul Fatiha kan. Gbogbo nǹkan tá ń béèrè. Gbogbo nǹkan tá ń béèrè. Ọlọ́run ó gbé. Ó gbé. Suratul Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين wọ́n lẹ́ ti dé ti pẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ ọpẹ́ lọ́wọ́ ni bàbá ọlọ́dẹ náà wọlé olólùfẹ́ babaláyege náà ni wọ́n dáadáa bẹ́ẹ̀ni babaláwọn kí. so suratul hamdi yẹn tá a bá gbé bẹ́ẹ̀. suratul hamdi yẹn tá a ti gbé bẹ́ẹ̀. ọpẹ́ la dá. ọpẹ́ la dá fọ́lọ́run. ó sì ti gbé. ó sì ti gbé. so ṣe a ti ṣe. bàbá a ti ṣe. wọ́n wá dúró bẹ́ẹ̀ bàbá làwọn wá dúró báyìí àbájáde náà dáná ọkọ fún aláwọ kan fún ọ̀rẹ́ àwọn ẹni àwọn olólùfẹ́ àwọn. ọ̀rẹ́ mi. bàbá ní ọ̀rẹ́ àwọn. ọ̀rẹ́ mi bẹ́ẹ̀ yẹn kọ́. ọ̀rẹ́ wọn bẹ́ẹ̀ kọ́. Afa eh, Said. Sheikh Said, Ọláwùmí ọ̀gàmọ́dọ̀hù lọ́hù bí ráhùn. àlékún kí àlékún gẹ̀ kọ́lọ́n kó bá wa ṣe fún wọn bẹ́ẹ̀. bóyá tàbá jẹ́ tí kíláàsì ò bá pa wá pọ̀. bóyá tí kíláàsì ò bá pa àwọn àti bàbá láyé jẹ papọ̀. bóyá ẹni tẹ́mi náà máa tẹ́tírà sí ni. Allahu Akbar wọ́n ní bóyá ẹni táwọn náà tẹ́tírà sí wọ́n wájú ni. Allahu Akbar. Naam. So kíláàsì tó pa á pọ̀ yẹn. kíláàsì tó pa á pọ̀ pẹ̀lú bàbá. Ọlọ́run fi bòmí láṣìírí. Allah gbogbo ṣẹ́jú ṣẹ́jú tí a bá jòkó ti babaláyé gèlè yẹn máa kẹ́kọ̀ọ́ wọn àti torí báwọn ṣe jòkó ìyàtàyè táwọn wà yìí wọn èyí fọwọ́ bu ọlá ọlọ́lá mọ́lẹ̀ wọn á sọ wípé báyìí ló ṣe rí tá pè wọ́n lọ́rẹ̀ẹ́ dèdè ni wọ́n nu ẹ wá tí bàbá sọ̀rọ̀ lọ. wa ma adraka ma laylatul ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي تامة الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله ولقد كرمنا بني آدم وآمناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير من تزي قلوبنا بعد إذ هديتنا